Let us pray. Our God and our Father, we thank you for the Bible study today. We bless your name for our gathering together week after week and day after day. to know your mind for our lives. a fi ìbùkún fún orúkọ yín fún bí ẹ ti mú wa kóra wa jọ papọ̀ láti ọ̀sẹ̀ dé ọ̀sẹ̀ láti ọjọ́ dé ọjọ́ láti mọ ọkàn yín. and we know that like the children of Israel are to gather manna for the development and growth of their lives in the wilderness. In this wilderness of the world, you have granted us this opportunity to come regularly and gather spiritual manna for the growth development and strength of our lives. Àwa mọ̀ pé bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe máa ń kó mánà ní gbogbo ìgbà ní agejò fún ìdàgbàsókè àti fún ìtẹ̀síwájú wọn nípa ti ara. Bákanṣo náà ni ẹ ti ṣètò pé kí àwa pẹ̀lú kí a lè máa kó jára wa jọ pọ̀ báyìí láti máa kó mánà ti ẹ̀mí fún ìdàgbàsókè ẹ̀mí wa pẹ̀lú. For forty years in the wilderness they lived on that bread from heaven fún ogójì ọdún nínú aginjù ó ní wọ́n ń jẹ àkàrà láti ọ̀run. And they did not fail to get that bread from heaven every day of their lives in the wilderness. Bẹ́ẹ̀ ni wọn ò kùnà láti lè máa gba àwọn àkàrà àti ọ̀run yìí nínú aginjù ní gbogbo àkókò wọn. As we journey on from this point to life eternal to the time we see you face to face, we cannot fail to gather the manna every time. Otherwise, we'll faint by the way, and we may not be able to reach our homeland. Bí àwa náà sì rìnrìn àjò lọ sí Kẹ́nání ti ọ̀run, a ò gbọ́dọ̀ kùnà nípa gbígba mánà àti ẹ̀mí ní gbogbo ògbà torí pé láì jẹ́ pa bá ṣe bẹ́ẹ̀ a ó dákú ní ẹ̀bá ọ̀nà a ò sì ní lè dé ìlú ológo ni. we come today again for needed strength. a tún wá lónìí fún okun láti ọ̀run. we come for wisdom from on high. a tún wá láti gba ọgbọ́n láti òkè ọ̀run wá. we come for your commandments and your directives for our lives. a wá láti gé olùgbọràn sí àṣẹ àti ìtọ́ni nínú ayé wa. we come so that you can build up our faith again.

depend upon you. A fi ìgbẹ́kẹ̀lé wa sínú yín, a sì tú mi lé yín. And we pray that you'll keep on guiding us and leading us on in Jesus' name. A sì gbàdúrà pé kí ẹ tẹ̀síwájú láti máa darí wa kí ẹ sì mú wa tẹ̀síwájú ní orúkọ Jésù. We thank you Lord for the answer. A dúpẹ́ Olúwa fún ìdáhùn àdúrà. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. We are gathered together again before the Lord so that His Spirit will reveal His mind to us in His Word. A tún kó ara wa jọ pọ̀ níwájú Olúwa lẹ́ẹ̀kan sí lónìí pé kí ẹ̀mí Ọlọ́run kó ba lè fi ìfẹ́ rẹ̀ hàn fún wa. We have been studying from the epistle of Paul to the Hebrews. A ti ń kẹ́kọ̀ọ́ nínú èfìsẹ́lì Pọ́ọ̀lù sí àwọn ará Hébérù. Already we have studied from verse one all through to verse eight of chapter six. A ti kẹ́kọ̀ọ́ láti oríkè ní títí dé ẹsẹ̀ ìkẹjọ oríkẹfà. We have looked at the exhortation that the apostle has given us that we need to leave the principles of the oracles of God and move on to maturity and move on to perfection. A ti wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa wípé kí a fi àwọn ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ Kristi sílẹ̀ kí a sì lọ sí pípé kí a sì lọ sínú ètí ó nínú ọ̀rọ̀ Ọlọ́run. We have also seen the warning that he gave to the Christians at that time and the warning that is giving us today. a sì rí ìkìlọ̀ tí ó fi fún àwọn kírísítíẹ́nì ní ìgbàanì àti ìkìlọ̀ tí ó fi fún wa lónìí pẹ̀lú. today we are looking at it from chapter six and verse nine. lónìí a ó máa gbé yẹ̀wò ní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án. today he brings encouragement and exhortation lónìí ó mú ọ̀rọ̀ ìmúlọ́kànlé àti ọ̀rọ̀ ìyànjú tọ̀ wá wá. Like the Christians of those days, we Christians of today, we need encouragement and we need exhortation to keep on enduring and to hope to the very end. Pé gẹ́gẹ́ bí àwọn Kírísítẹ́nì ìgbàanì, àwa Kírísítẹ́nì òde òní, a nílò ọ̀rọ̀ ìmúlọ́kànlé àti ọ̀rọ̀ ìyànjú láti forítì títí dé òpin. See what he told them and see what he is telling us in chapter six verse nine. Ìwọ ohun tí ó sọ fún wọn ní ìgbà àyàn àti ohun tí ó sọ fún wa lónìí ní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn. But beloved were persuaded better things of you and things that accompany salvation though with us speak. Ṣùgbọ́n olùfẹ́ àwa ní ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín àti ohun tí ó faramọ́ ìgbàlà bí àwa tilẹ̀ ń sọ báyìí. When he mentioned though we thus speak he was talking about he had been talking about backsliding. He had been talking about apostasy. He had been talking about the possibility of falling away without a hope of restoration nígbà tí ó sọ ní gbólóhùn ní iyì pé bí àwa tilẹ̀ ń sọ báyìí ìyẹn ni pé ó ti ń sọ̀rọ̀ síwájú eléyìí pé ó ti ń sọ nípa ìpadà sẹ́yìn ó ti ń sọ nípa pé kéèyàn kúrò lọ́dọ̀ ọlọ́run pátápátá ó ti ń sọ nípa pé kéèyàn kí ó pa ọlọ́run tì pátápátá. The Hebrew Christians were experiencing persecution. Àwọn onígbàgbọ́ tí ó wà ní Ebéèrù wọ́n la inú níbí ní kọjá. They had experienced persecution before this time. Wọ́n ti la inú níbí ni kọjá síwájú àkókò yìí. And at the time Paul the apostle was writing to them, they were still experiencing persecution. Ní àkókò gan tí Paul tún kọ̀wé sí wọn, wọ́n sì ń la inú níbí ni kọjá. The persecution was taking various forms. Onírúurú ọ̀nà òní inú níbí ni ìgbà tó wá. They were being rejected by people in their community. A kọ̀ wọ́n sílẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n wà ní àwùjọ wọn. Some of them were being driven out of their accommodation. A tilẹ̀ lé àwọn ẹlòmíràn jáde kúrò ní ilé ìbùsùn. Some of them their properties were being spoiled. Àwọn mìíràn á tilẹ̀ kó wọn ní dúkìá dànù. Some of them people were abusing and insulting them. Àwọn mìíràn làwọn èèyàn ń gọ̀ tí wọ́n sì ń bẹnu ẹ̀tẹ́ lù. Others they were excommunicating them from the synagogue. Àwọn mìíràn á tilẹ̀ lé wọn jáde kúrò ní synagogue wọn. There were a lot of things taking place in their lives. Onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nú ayé wọn. Look at it in Hebrews chapter ten and verse thirty-two. Ìwọ wò nínú Ébérù oríkẹ̀wé ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Hebrews ten ten thirty-two. Ebéèrú orí kẹwàá ẹsẹ̀ But call to remembrance the former days in which after ye were illuminated ye endured a great plight a great fight of affliction. Ṣùgbọ́n ẹ rántí ọjọ́ ìṣáájú nínú èyí tí nígbà tí a ti ṣí yín lójú ẹ fi ara dà wàhálà ńlá àti ìjìyà. In verse 33, partly, once ye were made a gazing stock by both, uh, both by reproaches and afflictions, and partly while ye became companions of them that were so used. Ní ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n lápá kan nígbà tí a sọ yín di ìran wíwò nípa ẹ̀gàn àti ìpọ́njú àti ní apá kan nígbà tí ẹ̀yin di ẹgbẹ́ àwọn tí a ṣe bẹ́ẹ̀ sí. in verse thirty-four for ye had compa compassion on me in my bonds and took joyfully the spoiling of your goods knowing in yourself that ye have in heaven a better and an enduring substance. ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n nítorí ẹ̀yin gba àwọn tí ó wà nínú ìdè ẹ̀yin gba àwọn tí ó wà nínú ìdè ìkẹ́dùn ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹ ní tí ó wà títí tí ó sì dára jù bẹ́ẹ̀ lọ ní ọ̀run. So do you see the persecution they were facing? Ẹ wá rí irú ìpọ́njú tí wọ́n là kọjá. They were made a gazing stock, clapping stock. They were looking on them, gazing on them, looking on them as rejected people, miserable people, unfortunate. Fortunate people who had left the religion of their fathers Judaism and had come to a new religion salvation in Christ nítorí kíni wọ́n fi ẹ̀sìn àwọn bàbá wọn ẹ̀sìn àwọn Júù sílẹ̀ wọ́n wá darapọ̀ mọ́ ẹ̀sìn tí wọ́n pè ní ẹ̀sìn àjèjì nígbà náà. and it says they suffered reproaches. ó ní wọ́n jìyà lọ́pọ̀lọpọ̀ ní ti ẹ̀gbọ́n. abuses and insults. wọ́n bẹnu ẹ̀tẹ́ lù wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń wọ́n. and then it says affliction. ó ní àti ìpọ́njú. physical violence against their lives. ìyẹn ní pé tí wọ́n pò ó pọ̀ pẹ̀lú wọn ní lójúkorojú. and then it says in verse thirty-four they took the spoiling of their goods. Wọ́n ó tún sọ ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n pé wọ́n gba pé kí á kó wọn lẹ́rù lọ. That is some of the Jewish people were even coming to their houses, they destroyed their property. Ìyẹn ni pé àwọn ẹlẹ́sìn Júù yìí wọ́n àtìlẹ̀ wá sílé àwọn onígbàgbọ́ Ebèrú wọ́n á ẹrù wọn jẹ́. At that time they didn't mind at all because they had got into the new found faith, the joy of the first love and the excitement of that first love and the encouragement they received, the communion they had with the Lord. They didn't think by the persecution at all. Nígbà náà, àwọn onígbàgbọ́ wọn èwo òbìkítà nípa gbogbo ohun tí wọ́n ń là kọjá yìí nítorí ayọ̀ ọ̀run tó gba ọkàn wọn nítorí pé wọ́n ti tó ẹ̀mọ̀ ọ̀run á ti là wọ́n lójú nípa báyìí wọn òbìkítà nípa gbogbo ohun tí wọ́n ń là kọjá yìí. They were believing that they had in heaven an enduring substance, a better substance. Wọ́n gbàgbọ́ wípé ní ọ̀run ọ̀rọ̀ tí ó ṣe iyebíye láti pamọ́ dè wọ́n lọ́run lọ́run. But now they waited after one week, after one month, after two months and a few years the rapture did not take place. ṣùgbọ́n gbà wọ́n dúró láàrin ọ̀sẹ̀ díẹ̀ oṣù díẹ̀ ọdún díẹ̀ tí ìgbàsókè ò sí ìṣẹ̀lẹ̀. they had thought that the persecution will not be long. wọ́n ti rò pé inú níbí ni yóò ní pẹ́ títí. the rejection will not be long. wọ́n ti mọ̀ pé kíkọ̀ tí a kọ̀ wọ́n kò ní pẹ́ títí. they thought after all we have our substance in heaven we have our reward in heaven and the Lord is soon coming he will take us away the persecution will be for a short time. wọ́n ti ń rò nínú ọkàn wọn pé kò ní pẹ́ kò ní jìnnà ọ̀rọ̀ iyebíye tá a fi pamọ́ de àwọn lọ́rùn yóò jẹ́ ìní àwọn títí láé pé olúwa ò ní pẹ́ dé. the problem the problem they had now is that the lord had not come. ṣùgbọ́n ìṣòro tí wọ́n wá ní ni pé olúwa kò tí ì dé. there was a tendency for them now to be impatient. èròǹgbà wá wọnú ọkàn wọn pé kí wọ́n má jẹun tó ní sùúrù mọ́. that's why they were being told in verse thirty-six for ye have need of patience that after ye have done the will of God ye might receive the promise orí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù nítorí nígbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ ọlọ́run tán kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà. How about the coming of the Lord? Ẹ àwọn ti gbọ́ nípa bíbọ̀ Olúwa. How about the coming of the Lord? Ẹ báwo ni ti bíbọ̀ Olúwa? To take us to heaven. Láti mú wa lọ sọ́run. Make us avoid all this persecution. Láti mú wa bọ́ kúrò ní gbogbo inúnibíni wọ̀nyí. Put an end to all the insult and all the abuse. Èsì yóò fòpin sí gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn àti ìdojúkọ. Why has the Lord not come? Kí ló fà á tí Olúwa kò fi tí ì dé? Verse thirty-seven. Ẹsẹ̀ ìkẹtàdínlógún yet a little while, and he that shall come will come, and will not tarry. Nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí ẹni náà tí ń bọ̀ yóò dé kì yóò sì jáfara. They were already becoming impatient. Ó ti dàbí pé wọn ò ní sùúrù mọ́. That's why exhortation encouragement was coming to them saying, Hold on still, do not be impatient, tarry a little while, he that will come will come. Ìdí nìyí tí ọ̀rọ̀ ìmúlọ́kànlé àti ọ̀rọ̀ ìyẹ̀jú fi ń tọ̀ wọ́n wọ́n pé kí wọ́n forí tì í kí wọ́n sì ṣe sùúrù torí pé ẹni náà tó ń bọ̀ yóò dé. In verse thirty-eight now the just shall live by faith but if any man draw back my soul shall have no pleasure in him. Ní ẹsẹ̀ ìkejì ní ogójì ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí. in the period of waiting for the coming of the Lord. ní àkókò ìgbà tí wọ́n ń dúró de bíbọ̀ olúwa. some of them had the tendency of looking back. àwọn mìíràn nu wọn ń gàárò pé bóyá kan wẹ̀yìn. and that's why I was telling them if you are going to remain with the Lord you keep on living by faith if any man draw back my soul shall have no pleasure in him. ìdí nìyẹn tó fi sọ fún wọn pé tí ẹ bá fẹ́ dúró ti olúwa ẹ tẹ̀síwájú nínú ìgbàgbọ́ torí pé tẹ ẹ bá fà sẹ́yìn ọkàn mi.

Even from the approach of the apostle, he has warning on the one hand, encouragement on the other hand ó ní ìkìlọ̀ ní apá kan ètò ń kí wọ́n nílò sì ní ọ̀rọ̀ ìyẹ̀jú àti ìmúlọ́kànlé ní apá kejì. that's what a wise preacher will do. etí ohun tí oníwàásù tó bá gbọ́n láti ṣe nìyí. you give warning and then later you give encouragement. wà á tẹ̀síwájú láti máa kìlọ̀ nígbà bá sì àwa tó mú wọn lọ́kàn if you give warning warning warning alone all the time. tó bá jẹ́ pé ìṣe ń kìlọ̀ nígbà gbogbo. the people become so afraid and they will forget the reality of the power of God the reality of the grace of God that's able to keep us to the end. Àwọn ènìyàn yẹn ẹ̀rù yóò bà wọ́n, wọ́n sì gbàgbé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àti agbára Ọlọ́run tó ń panimọ́ títí dé òpin. Warning alone, warning all the time will make the people to rely on their insufficient strength. Pé kí èèyàn máa kìlọ̀ ńgbà gbogbo yóò yẹ kí àwọn èèyàn gbẹ́kẹ̀lé àìtó agbára tiwọn. That's why you add encouragement to warning. Ìdí tí a fi máa fi ìmúlọ́kànlé kún ìkìlọ̀ nìyí. On the other hand, if you give encouragement alone. Ní ìdàkejì. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ tí ó bá jẹ́ pé ọ̀rọ̀ ìmúlọ́kànlé sáárà sọ. Motivation alone. Tá ń ru àwọn ènìyàn sókè sá. Positive talk alone. Àwọn ọ̀rọ̀ tó lágbára tó dára tá ń sọ jáde. It will make the people to take God for granted. Yóò mú kí àwọn èèyàn fọwọ́ yẹpẹrẹ mú Ọlọ́run. They will not watch and pray. Wọn ò ní máa sọ́nà kí wọ́n máa gbàdúrà They will not be careful and prayerful in their lives. Wọn ò ní jẹ́ tó ń sọ́ra tí wọ́n sì jẹ́ tó ń gbàdúrà They will think they are even doing God a favor by remaining in the faith.

padà sẹ́yìn. See the warning he had been giving them go to chapter two and look at verse three. ìkìlọ̀ tí ó fún wọn ní ẹsẹ̀ ìkẹta. How shall we escape if we neglect so great salvation? Àwa ó ti ṣe là bí àwa kò bá ná ní irú ìgbàlà ńlá bí èyí. That's the warning he was giving them. Ìkìlọ̀ tí ń fún Look at chapter three and look at verse twelve. Ìwọ wo ẹsẹ̀ ìkejìlá. Take it, brethren, lest there be in any of you an evil heart of unbelief in departing departing from the living God. That's a warning he was given them. In chapter three verse nineteen. So we see that they could not enter in because of unbelief. He was giving them warning. In chapter four verse one. Let us therefore fear lest a promise being left to us of entering into his rest any of you should seem to come short of it. nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa dàbí ẹni pé ó ti kùnà rẹ̀. do you see those warnings we have from scripture. o ti rí àwọn ìkìlọ̀ tí a rí nínú àwọn. in chapter four verse eleven. orí kẹrin ní ẹsẹ̀ ìpàdà. let us labour therefore to enter into that rest lest any man fail after the man after the same example of unbelief. nítorí torí náà ẹ jẹ́ kí a múra gírí láti wọ inú ìsinmi náà kí ẹnikẹ́ni kí ó má bàa ṣubú nípa àpẹẹrẹ àìgbàgbọ́ kan náà. Now he goes on beyond even ordinary backsliding and unbelief. Ó tilẹ̀ tó wá tẹ̀síwájú ju pé kí àwọn èèyàn padà sẹ́yìn tàbí àìgbàgbọ́ nípa lọ. He now warns us of the danger and the damnation of those who fall away and they do not have a chance to return to the Lord. Ó wá kìlọ̀ fún wa nípa ewu ti àwọn ènìyàn tí wọ́n ṣubú kúrò ní ìgbàgbọ́ pátápátá tí wọ́n fi padà sọ́dọ̀ chapter six and verse four. For it is impossible for for those who are once enlightened, who have tasted of the heavenly gift, and were made partakers of the Holy Ghost, and have tasted of the good word of God, and the powers of the world to come, if they shall fall away, to renew them again unto repentance. Nítorí àwọn tí a ti là lójú lẹ́ẹ̀kan tí wọ́n sì tó ẹ̀bùn ọ̀run wò, tí wọ́n sì di alábàápín ẹ̀mí mímọ́, tí wọ́n sì tó ọ̀rọ̀ rere Ọlọ́run wò àti agbára ayé tí ń bọ̀ tí wọ́n sì ti ṣubú kúrò kò lè ṣeéṣe láti sọ wọ́n di ọ̀tún sí ìrònúkúwàdà. Now you see the warning he gives to the church. Ó wá rí ìkìlọ̀ èyí tí ó fi fún ìjọ Ọlọ́run. The warning he gives to the believers. Ìkìlọ̀ tí ó fi fún àwọn onígbàgbọ́. He says we should pray, we should watch, we should be careful in our lives. Ó ní à ń láti gbàdúrà kí a sọ́nà kí a sì jẹun tó ń ṣọ́ra nínú ayé wa. We should remember that there were people that came out of the land of Egypt, they perished in the wilderness, they were not able to get to the land of promise countries. A rántí pé àwọn kan wà tí wọ́n jáde láti ilẹ̀ Íjíbítì ṣùgbọ́n tí wọ́n ṣègbé ní aginjù tí wọn ò lè dé ilẹ̀ ìlérí. But remember that warning alone will strike fear in our heart. Ṣùgbọ́n rántí o wípé ìkìlọ̀ nìkan yóò mú ìbẹ̀rù wọnú ọkàn wa ní. It will make us to feel we may not be able to make it because look at the people that didn't make it. Ẹ ó lè mú wa máa ronú pé bóyá òní lè déjọba Ọlọ́run torí àwọn ènìyàn kan tí wọn ò débẹ̀. It will make us to feel as if the grace of of God is not sufficient, is not enough to carry us through. Yóò mú kí a máa ronú pé bóyá orí ọ̀fẹ́ Ọlọ́run kò tó láti lè mú wa làájá. So to balance it up, he now bring encouragement to us. Nípa báyìí láti lè mú kó ṣe déédéé, ó wá ń sọ̀rọ̀ nípa ìmúlọ́kànlé wa. Yes, now in verse nine, but beloved. Ní ẹsẹ̀ ìkẹsàn-án wá ní ṣùgbọ́n olùfẹ́. He says you are the beloved people. Ó ní ẹ̀yin ni olùfẹ́. You are the children of God. Ẹ̀yin ni ọmọ Ọlọ́run. You are born again. Ẹ ti di àtúntí. And the Lord loves you you. Olúwa sì fẹ́ràn yín. You are a peculiar treasure unto the Lord. Ẹ jẹ́ ènìyàn ọ̀tọ̀ fún olúwa. we are persuaded of better things of you. àwa ní ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ sí. we talk of backsliders but we are persuaded of better things of you. a rò nípa ìpadà sẹ́yìn ṣùgbọ́n a mọ̀ pé a ní ìgbàgbọ́ tí ó dára jù bẹ́ẹ̀ lọ fún yín. we are speaking to you of the people that could not enter in because of unbelief but don't think that we don't uh, trust you are going to get in we are persuaded of better things of you. a ti sọ nípa irú àwọn tí wọn kò lè wọnú nínú ìsinmi rẹ̀ torí àìgbàgbọ́ wọn ṣùgbọ́n àwa ní ohun tó dára jù bẹ́ẹ̀ lọ ní ti yín. I have given you warning concerning the people that fell and fell away and they are not able to get restored into the grace of God again. Don't be afraid. We are persuaded better things of you beloved people mo ti kìlọ̀ fún yín nípa ti irú àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ṣubú kúrò ní ìgbàgbọ́ wọn ò lè wọnú oore ọ̀fẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹ má jẹ́ ká lè yín torí pé àwa ní ohun ìdánilójú tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní ti yín. and we are persuaded of the things that accompany salvation even though we have spoken to you like that in chapter two chapter three chapter four and chapter six. àwa ní ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní ti yín àti ohun tó fara ìgbàlà bí ó tilẹ̀ jẹ́ pé a ti sọ fún yín ní orí kejì kẹrin àti orí kẹfà. Now that's the encouragement he's bringing to us today. Ilé wa ni ìmúlọ́kànlé tó mú tọ̀ wá lónìí. You see that's a challenge to those of us who are counseling other people. Eléyìí jẹ́ ìpèníjà fún àwa tí à ń gba àwọn ẹlòmíràn nímọ̀ràn. A challenge to those who are trying to build up the lives of other people by the teaching of scripture. Ìpèníjà fún àwa tí à ń fẹ́ ra àwọn ẹlòmíràn lọ́wọ́ láti dàgbà nípa ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run. That it is not a warning, warning, warning every time. There should be a balance of warning and encouragement that we're giving to the people of God. Wípé kò yẹ kó jẹ́ ìkìlọ̀ ìkìlọ̀ ìkìlọ̀ nígbà gbogbo ìkìlọ̀ gbọ́dọ̀ darapọ̀ mọ́ ìmúlọ́kànlé láti mú àwọn ènìyàn Ọlọ́run lọ́kànlé. There are three points we are considering today. Àwọn kókó mẹ́ta láwọn yẹ̀wò lénìí. Number one, following Christ steadfastly with patience. Àkọ́kọ́ ni títẹ̀lé Kristi ní ìdúróṣinṣin pẹ̀lú sùúrù. Number two, foundation of God's promises. Èkejì ni ìpìlẹ̀ àwọn ìlérí Ọlọ́run. Number three, faithfulness to his people people. Let us look at point number one. As Paul the apostle now is encouraging the believers. We're looking at Hebrews chapter six from verse nine to verse twelve. But beloved were persuaded better things of you and things that accompany salvation do with us speak ṣùgbọ́n olùfẹ́ àwádìí ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní ti yín àti ohun tí ó faramọ́ ìgbàlà bí Abraham yóò wá jẹ́ mọ̀ wípé Genesis tó tiẹ̀ jẹ́ pé ìwé tó bẹ̀rẹ̀ nínú Bíbélì a kọ́ ní àkókò Abraham. And the experience of Abraham is that whenever he had anything to do with Abimelech, either they make him sinking a well or having something to be assured of one another that uh, we're going to keep to our promise to one another. Abimelech will swear to him, he will swear to Abimelech. That was the practice at that time. Nígbà yẹn lọ́hùn tí Abrahamu bá nílò ìrànwọ́ kan lọ́wọ́ Abimeleki tàbí Abimeleki ló nílò ìrànwọ́ kan lọ́wọ́ Abrahamu ohun tí wọ́n fi máa ń ṣe àmì èdìdí tí wọ́n fi máa ń dira wọn ni wípé Abimeleki ó búra fún Abrahamu Abrahamu náà búra fún Abimeleki eléyìí ni yóò fi ìdánilójú sí ọ̀rọ̀ wọn. And so God wanted to now confirm it in the life of Abraham. Ọlọ́run wá And the way he knew it is that if God will swear to him, he knew that well, if the great God of heaven, if the great uh, creator of the whole universe will swear to me like that, there's no problem anymore, no doubt anymore, no question anymore. I believe because he has sworn by himself. abraham sí orí ìlérí tó ti ṣe fún abrahamu nígbà náà ó ní abrahamu mọ̀ pé kò sí iyèméjì nípa ìlérí tí ọlọ́run ti lérí fún òun. abraham knew the practice of that time. abraham bí wọ́n ṣe ń ṣe nígbà náà. a man will swear by his house. ẹnìkan yóò búra pẹ̀lú ilé rẹ̀. or will swear by his property. ẹni yẹn yóò fi dúkìá rẹ̀ búra. or if it's a king if he really wanted to carry the swearing to the greatest limit he will swear by the throne. tó bá sì wá jẹ́ pé ọba ní ọ̀rọ̀ ìbúra náà náà kàn tó fẹ́ mú dá gbogbo àwọn ènìyàn lójú yóò fi ìtẹ́ rẹ̀ búra. And God could have sworn by a city. olúwa ìbá ti búra pẹ̀lú ìlú kan. he could have sworn by the earth. kì bá tilẹ̀ ti fi ayé ìbúra pẹ̀lú. or he could have even sworn by the throne he was sitting upon. kì bá tilẹ̀ ti ṣe ìbúra nípa ìtẹ́ tó lórí. but now God swore by himself. ṣùgbọ́n ní báyìí ọlọ́run fi òun ti kára to show Abraham that there was no doubt about this. láti mú dá Abraham lójú because God was greater than his throne. torí pé ọlọ́run ga ju ìtẹ́ rẹ̀ lọ. God was greater than the earth. ọlọ́run ga ju ayé lọ. and look at it now. Now from verse 16. For men verily swear by the greater. And an oath for confirmation to them is an end of all strife, end of all doubt, end of all question, end of any discussion. Once that oath had come, that was final. a fi òpin sí gbogbo àìdánilójú a fi òpin sí gbogbo iyèméjì níwọ̀n ìgbà tí ti eni ba ti bura look at verse seventeen. ìwọ wo ẹsẹ̀ ìkẹtàdínlógún. God willing more abundantly to show unto the heirs of the promise the immutability the unchangeableness of his uh, counsel confirmed it by an oath. nítorí èyí tí bí ọlọ́run ti ń fẹ́ gidigidi láti fi àìlèyípadà ohun tí kò lè yípadà ìmọ̀ rẹ̀ hàn fún àwọn àjogún ìlérí ó ń fi ìbúra sáàrin wọn. He's going beyond Abraham now. He's telling us that even all the heirs of the promise and you are the heir of the promise and the promises are there for you. The Lord has so confirmed it by his very nature, by his very name, that this thing is unchangeable. Therefore you can stand on the promises of God, unchangeable, immovable. Ní báyìí, ó ti rékọjá kúrò lórí Ábráhámù, ó wá ń sọ nípa àwọn àjògún ìgbàlà àwọn àjògún ìlérí náà ìyẹn ní pé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan jẹ́ kan lára àwọn àjògún ìlérí náà tó bá ti dọmọ ọlọ́run ó sọ pé ọlọ́run nínú àìlè yípadà rẹ̀ ti wá fi ìbúra dé ara rẹ̀ lórí gbogbo àwọn ìlérí tó ti ṣe nínú ọ̀rọ̀ rẹ̀. It says in verse eighteen that by two immutable, unchangeable, irrevocable things. Ó sọ ní ẹsẹ̀ ìkejìdínlógún ó ní nípa ohun àìlè yípadà ohun tí kò ṣeé yípadà tí ò ṣeé fawọ́ ago rẹ̀ sẹ́yìn. In the which it was impossible for God to lie. Nínú èyí tí kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké. That even if God did not swear at all. Even if he simply said, this is what I'm going to do, that's one unchangeable thing. It means then that that thing will definitely be fulfilled, whether oath or not or no oath. God will not lie, therefore that thing will be done. Ó tilẹ̀ sọ wípé bí Ọlọ́run ò bá tí Ọlọ́run sọ ní gbólóhùn kan pé nǹkan báyìí ó ní òun yóò ṣe láì tilẹ̀ fi ìbúra sí i. ó di dandan pé kí ọ̀rọ̀ náà kí ó di mímúṣẹ nítorí pé ọlọ́run ò lè ṣèké. by himself unchangeable immutable. nípa òun fúnra rẹ̀ aláìlè yí padà. Now, an oath came into it. And this oath that came into it, it is like something coming out of the mouth of God that he will not withdraw, he cannot withdraw. That's the second immutable, unchangeable thing. Nípa ìbúra tí ó wá tẹ̀lé ìlérí yìí, ó dàbí nǹkan tí ó ti ẹnu Ọlọ́run jáde, èyí tí a ò lè fà padà tàbí ká mú padà mọ́ nípa àìlèyípadà kejì. That's why he says now we can have strong consolation ìdí nìyí tí ó sọ pé a lè ní ìgbẹ́kẹ̀lé tí ó dájú. we are the people that have fled for refuge to lay hold upon the hope that is set before us. àwa ni irú àwa tí a ti sá sí abẹ́ ààbò kí a bá lè ní ìṣírí tí ó dájú. now the storm may be blowing outside. ìjì lè máa jà níta. persecution may come. inúnibíni lè dé. the devil may threaten. èṣù lè dẹ́rù bà. and people may tell us we will not be able to endure to the end. àwọn èèyàn lè máa

dojú ìjà kọ gbogbo àwọn ogun òṣù tó wà lóde. they may tell us that there is a devil. wọ́n lè sọ fún wa pé èṣù kan wà. and there are demons. àti àwọn ẹ̀mí èṣù wà. and there are people with black power. àti àwọn tí wọ́n lágbára ogun wà. and there are temptations. àti pé dẹ̀wò wà. and there are a lot of things that will just rush into our lives and come against our lives that will so batter our lives and confuse us and scatter our thoughts until we backslide and we will not be able to get to heaven. wọ́n lè sọ pé àwọn nǹkan ibi kan àwọn àjálù ibi kan àwọn nǹkan àbàmì kan lè ṣẹlẹ̀ nínú ayé wa tí ó dà ìgbésí ayé wa rú débi pé ìgbésí ayé wa kò wá ní lójútùmọ́ àti pé lópin rẹ̀ ò ní déjọba ọlọ́run And they may say we cannot be talking with assurance that we are going to heaven. wọ́n lè sọ pé a ò lè máa sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú pé a ó déjọba ọlọ́run mọ́. And they may threaten us that the mountain is too high we cannot climb it. wọ́n sì lè máa dẹ́rù bà pé òkè yẹn ti ga jù a ò lè gùn. They say the temptations are too strong we cannot overcome. wọ́n lè ní àwọn ìdẹ́wò náà lé débi pé a ò lè borí rẹ̀. They say the the people that are even stronger and more determined than we are, they have followed the Lord in the but they fell by the wayside. Wọ́n And ah, they may say that it's one thing to say you are born again, it's one thing to say you are sanctified, it's one thing to say you are even filled with the Holy Ghost. How many people have said that before you and they are backsliding, falling away and they are in hell now? How can you be sure you are going to heaven? pé òun kan ni pé kéèyàn sọ pé òun dẹni ìgbàlà But now the Lord is encouraging us and he's telling us by two immutable things. Number one, by his name. Number two, by his oath. It is impossible for him to lie. Therefore, we have gone to the Lord. We are now, we have fled to the Lord for refuge. We are laying hold of the hope that is set before us. báyìí olúwa mú wa lọ́kàn lé wípé nípa ohun àìlè yípadà méjì àkọ́kọ́ nípa orúkọ rẹ̀ èkejì nípa ìbúra rẹ̀ wípé nípa ohun àìlè yípadà yìí a ti wá sáwá sí abẹ́ ààbò a sì ní ìṣírí tí ó dájú tí a sì di ìrètí wa mú títí dópin. See the confidence the Lord is giving us in His word. Ìwọ ìdánilójú tí Olúwa fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. In second Timothy chapter two verse thirteen. Nínú Timothy kejì orí ẹsẹ̀ ìkẹtàlá. If we believe not, yet he abideth faithful, he cannot deny himself bí àwa kò bá gbàgbọ́ òun ó dúró ní olóòótọ́ nítorí òun kò lè ṣe ara rẹ̀. if somebody says i don't believe. bí àbá lòun ò gbàgbọ́. God remains faithful there are people that will come and believe and the promise will be yes and amen to them. ọlọ́run yóò jẹ́ olóòótọ́ síbẹ̀ àwọn kan yóò sì gbàgbọ́ ìlérí ọlọ́run yóò jẹ́ bẹ́ẹ̀ ni àti àmì fún wọn. there are preachers that say they don't believe in healing. àwọn oníwàásù kan wà tí wọ́n ní wọn ò gbàgbọ́ ní ìwòsàn. they say they don't believe God can heal today. wọ́n ní àwọn That's their problem. If we believe not yet, he abided faithful. He cannot deny himself. The people that believe it and come, God will heal them. wàhálà àti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni torí pé tí a kò bá gbàgbọ́, Ọlọ́run yóò dúró gẹ́gẹ́ bí olóòótọ́ torí kò lè ṣe ara rẹ̀. Àwọn tó bá gbàgbọ́ wọn ó gba ìwòsàn lónìí. Some people say they don't believe you can be baptized in the Holy Ghost and speak in tongues today. That's their problem. If you believe not, he abided faithful. He cannot deny himself. The people that believe will get saved and sanctified and they rush in. He fills them with the Holy Ghost and they speak with tongues. Ọlọ́run yóò dúró gẹ́gẹ́ bí olóòótọ́, bẹ́ẹ̀ sì ni kò lè ṣe ara rẹ̀. àwọn kan yóò gbàgbọ́ wọn ó dẹni ìgbàlà wọn ò ní sọ di mímọ́ a ó dẹ̀ fi agbára ẹ̀ mọ́kún wọn. some people say they don't believe that anybody God can raise up anybody today like an Elijah like a Paul and God will fill you with the power of the spirit of God and you will be doing wonders for the Lord that's their problem if they believe not he abided faithfully he cannot deny himself you believer you come to the Lord and stretch your life like a sacrifice before the altar and say Lord I want to preach I want want to evangelize, I need your power. If you believe, it will give you that power and it will make you to do signs and wonders. The signs will follow your life. Àwọn kan wà wọ́n láwọn ò gbàgbọ́ pé Ọlọ́run lè gbèrú àwọn èèyàn bíi Pọ́ọ̀lù àti Èlíjà dìde. Àwọn tí Ọlọ́run yóò máa lò ní ọ̀nà ìyanu láti máa ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wàhálà àti àwọn ènìyàn wọ̀nyẹn nìyẹn torí pé bí wọn ò bá gbàgbọ́ ọlọ́run sì máa dúró gẹ́gẹ́ bí olóòótọ́ kò lè sí ara rẹ̀ tí wọ́n bá gbàgbọ́ tó bá na ayé rẹ̀ gẹ́gẹ́ bí ẹbọ níwájú olúwa pé olúwa mo fẹ́ wàásù mo fẹ́ kí o lò mí kí agbára rẹ kó máa ti iṣẹ́ ìránṣẹ́ mi lẹ́yìn ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní lò débi pé iṣẹ́ àmì àti iṣẹ́ yóò máa ti iṣẹ́ ìránṣẹ́ rẹ lẹ́yìn. some people say they don't believe that God can use women today. àwọn kan láwọn ò gbàgbọ́ pé lè lo àwọn obìnrin lónìí. that's their problem God has said I will pour my spirit upon your sons and your daughters if they do not believe he remains faithful he cannot deny himself you Christian woman you can come to the Lord he will pour the spirit upon your life and use you mightily more than he uses even some men. Àwọn tí wọ́n sọ pé wọn ò gbàgbọ́ ìwàhálà àti ìyọnu tí wọ́n torí pé Ọlọ́run kò lè sí ara rẹ̀ bí àwọn ènìyàn wọn yóò bá gbàgbọ́ àwọn ni wọ́n ní wàhálà yẹn ṣùgbọ́n tí wọ́n gẹ́gẹ́ bí obìnrin bá wá sí ọ̀dọ̀ olúwa tó ní olúwa mo fẹ́ kó lò mí gẹ́gẹ́ bó ṣe lo àwọn obìnrin mímọ́ ìgbà ọlọ́run lè náwó agbára rẹ̀ nú ayé rẹ̀ débi pé wà á ṣiṣẹ́ takuntakun ju àwọn ọkùnrin pàápàá lọ. Look at Isaiah fifty verse eleven. So shall my word be that goeth out of my mouth it shall not return unto me void but it shall accomplish that which I please. It shall prosper in the thing whereon I sent it, wherein I sent it. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Has God given you a promise? He he put it in your heart. Any any storm may blow. Doubts may even come. The devil may say the Lord has forgotten you. Remember the word that has come out of the mouth of God into your heart will not return unto him void. It will accomplish that whereto he has sent it wá sínú ọkàn rẹ kì yóò padà sọ́dọ̀ rẹ̀ lófo ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù ú. iná ilẹ̀ psalm thirty three verse eleven. nínú orin dáfídì kẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlá. the counsel of the lord standeth forever the thoughts of his heart to all generations. ìmọ̀ olúwa dúró láéláé ìrònú rẹ̀ láti ìrandíran. blessed is the nation whose God is the Lord and the people whom he has chosen for his own own inheritance. Ìbùkún ni fún orílẹ̀-èdè náà, Ọlọ́run ẹni tí Olúwa ń ṣe àti àwọn ènìyàn náà tí ó ti yàn ṣe ìní rẹ̀. It is telling us of the validity and the certainty of the word of God, the promise of God to his own children. Ó ń sọ fún wa nípa ìdánilójú àìlèyípadà ìlérí Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀. Isaiah chapter fifty-four verse ten. Isaiah orí kẹrìnléní àádọ́ta ẹsẹ̀ ìkẹwàá. Isaiah fifty-four verse ten. Isaiah orí kẹrìnléní àádọ́ta ẹsẹ̀ ìkẹwàá. For the mountain shall depart, and the hills shall be removed, but my kindness shall not depart from you. Neither shall the covenant of my peace be removed, says the Lord that has mercy on thee. Nítorí àwọn òkè ńlá yóò ṣí lọ, a ó sì ṣí àwọn òkè kéékèèké nídìí, ṣùgbọ́n oore mi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣí májẹ̀mú àlàáfíà mi ní ipò ni olúwa wí tí ó sàánú fún ọ. you see the things that even the things that remove mountain like earthquake like a terrible storm, like a disaster. The thing that removes mountain, the thing that removes the hill, will not be able to remove the promises of God. He has opened his mouth. He had given the promise to you. He says he will never forget it. He will never be unfaithful. He will fulfill his promise unto you. àti bí irú àwọn nǹkan tó jẹ́ nǹkan abàmì àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńláńlá ó ní bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ ń ṣẹlẹ̀ kò lè yí ìlérí ọlọ́run padà bẹ́ẹ̀ ni kò lè ṣí àánú ọlọ́run padà kúrò nú ayé rẹ gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí. look at these important verses of scripture. ìwọ wo ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ṣe pàtàkì yìí. in jeremiah chapter thirty-three. nínú jeremiah orí kẹtàlélọ́gbọ̀n. reading from verse twenty. Jeremiah twenty thirty three verse twenty. Jeremiah Thus says the Lord, if ye can break my covenant of the day and my covenant of the night, that there be there should be not day and night in their season, then may also my covenant be broken with David my servant, and that he should not uh, have a son to reign upon his throne, and with the Levites, uh, the priests, my ministers, as the host of heaven cannot be numbered, neither the sand of the sea measured, so will I multiply the seed of David, my servant, and the Levite shall minister unto me. ni olúwa wí bí ẹ̀yin bá lè ba májẹ̀mú mi tí ọ̀sán jẹ́ àti májẹ̀mú mi ti òru tí ọ̀sán àti òru kò lè sí ní àkókò wọn nígbà náà ni májẹ̀mú mi pẹ̀lú dáfídì ìránṣẹ́ mi lè bàjẹ́ pé kí òun kí ó má lè ní ọmọ láti jókòó lórí ìtẹ́ rẹ̀ àti pẹ̀lú àwọn ọmọ léfì àwọn àlùfáà àwọn ìránṣẹ́ mi gẹ́gẹ́ bí a kò ti lè ka iye ogun ọ̀run tàbí kí a lè pè wọn ìyànrìn etí òkun bẹ́ẹ̀ ni èmi ó sọ irú ọmọ dáfídì ìránṣẹ́ mi di púpọ̀ àti àwọn ọmọ Léfì tí ń ṣe ìránṣẹ́ fún mi. What the Lord is saying there is that if you can change day and night, that there will be no day, there will be no night, that you change the whole system, then you can change my covenant. Ohun tí Olúwa sọ níyì ni pé tí o bá lè yí ọ̀sán àti òru padà, débi pé kò ní sọ̀sán kò ní sóru, ìgbà yẹn tó lè yí májẹ̀mú padà. If the witch, if the wizard, if the sorcerer, if the magician can permanently change, no more night, everything will be non-continuous day, no day and night, then will those sorcerers be able to change the promises of God to your life láti lè mú kí òru ó má sì mọ́ kó jẹ́ pé gbogbo ògbà ọ̀sán ni yóò jẹ́ ìgbà yẹn ni wọ́n tó lè ní agbára láti yí ìlérí Ọlọ́run nínú ayé rẹ padà. If the devil can change the covenant of the Lord that there should be day followed by night, night followed by day, day followed by night, if the devil can change that, only then can the devil change the promise of God to the people of God. Tí èṣù bá lè mú kí ọ̀sán àti òru kó má lè máa tẹ̀léra wọn mọ́ pé bọ́yá bọ́sàn ṣe ń wà kóru ó máa ìgbà yẹn ló tó lè yí ìlérí ọlọ́run tọ́lọ́run ti ṣe fún àwọn ọmọ rẹ̀ padà. they cannot change that can they change that. ṣé wọn ò lè yí padà bí wọ́n lè yí padà. they cannot change the promise of God for your life. wọn ò lè yí ìlérí ọlọ́run fún ìgbésí ayé rẹ̀ padà. by two immutable things in which it was impossible for God to lie. nípa ohun àìlèyípadà méjì tí ó kò lè ṣeé ṣe fún ọlọ́run láti ṣègbè. your life is resting on the solid foundation of the promise of of God. Ayé rẹ̀ ń dúró lórí àpáta ìgbàanì tí kò lè yí padà. Heaven and earth shall pass away but the word of the Lord, the promise of the Lord will never never never pass away. Ọ̀run àti ayé lè kọjá lọ ṣùgbọ́n ìlérí Ọlọ́run kò lè láéláé kò lè yí padà. In Hebrews chapter six verse nineteen. Nínú Ebéèrè orí ìkọkàndínlógún. Which hope we have as an anchor of the soul. Èyí ni àwa níbí ìdákọ̀rú ọkàn. Now the promises of God as they anchor to our soul. Ìlérí Ọlọ́run ni ìdákọ̀rú fún ọkàn wa. The hope we have in the Lord based on those promises that's the anchor to our soul. Ìrètí tí a ní nínú Ọlọ́run dúró lórí àwọn ìlérí rẹ̀ yẹn ní ìdákọ̀rú wa. It is both sure and steadfast. Ó jẹ́ èyí tí ó dájú tí ó sì dúró ṣinṣin. Which enters into that within the veil. Tí ó sì wọ inú ilé lọ lẹ́yìn aṣọ ìpínlẹ̀. the forerunner is for us entered even Jesus made an high priest forever after the order of Melchizedek. There is nothing to doubt in the word of God. There is nothing to doubt in the promises of God. From now on we can stand on the promises of God. Standing on the promises of Christ my King through through eternal ages. Let his praises ring. Glory in the highest. Now I can shout and sing because forever from now on I'll be standing on the promises of God. Knowing that the promises of God cannot fail, knowing that devil, Satan, whoever they are cannot change the promises of God, I now know that this is the only thing for me to stand upon because us, standing on the promises that cannot fail when the howling storms of doubt and fear assail. By the living word of God, I know I shall prevail because I'll keep standing on the promises of God. lè halẹ̀ mo ń dúró lé ìlérí tí kò lè yẹ̀ ìgbà tí iye méjì àti ẹ̀rù bá dé nípa ọ̀rọ̀ rẹ̀ lèmi yóò ṣẹ́gun mo ń dúró lórí ìlérí rẹ̀. in the days of immaturity in the days of doubt in the days that I didn't know the assurance the certainty of the word of God I used to be afraid but now standing on the promises I now can see perfect present cleansing in the blood for me standing in the liberty where Christ makes me free now I can enjoy the promises of God

ṣùgbọ́n ní báyìí lè tá ti làmì lójú ìlérí rẹ̀ làmì lójú láti rí ìwẹ̀nùmọ̀ pípé nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìlérí rẹ̀ sọ ọkàn mi dòmìnira mò ń dúró lórí ìlérí rẹ̀. When I was looking at my feeling I used to doubt. Nígbà mo bá ń wo ìmọ̀lára mi mọ́ ń ṣe èmi. When I used to look at my emotion I used to doubt. Nígbà tí mo bá ń wo ìmí ẹ̀dùn mi mo máa ń ṣe èmi. Will I make it? Will I not make it? Ǹjẹ́ wọ́n lè débẹ̀ tàbí wò nílé Will I remain with the Lord? Will I be detached from the Lord? lè dúró Will I overcome? Will I not overcome? Can I defeat the devil? Can I conquer the devil? But now, standing on the promises of Christ the Lord, bound to him eternally by love's strong cord, overcoming daily with the spirit sword, I'm standing on the promises of God. Can you stand on those promises too? Standing, standing, standing on the promises of God, He is my Savior. I'm standing, I'll keep standing, I'm standing now, I'll stand until I see him face to face standing on the promises of God. Èmi ń dúró, mò ń dúró de ìlérí rẹ̀, mò ń dúró de ìlérí rẹ̀, wọ́n dúró ní wọ́n máa dúró ní ọjọ́ iwájú wọ́n máa tẹ̀síwájú ní ìdúró mò ń dúró lórí ìlérí ọlọ́run. how can you doubt with the bible in your hand. kí ló dé tó o fi láti ṣe èméjì pẹ̀lú rẹ. how can you doubt with the promises of God in your hand. kí ló ṣe láti máa ṣe èméjì ìlérí ọlọ́run náà. how can you doubt when God has opened his mouth and assured you. kí ló dé tó o láti ṣe èméjì nígbà ti ṣe se how can you doubt when you are in the kingdom of God. tó ṣe how can you doubt when nothing shall be impossible with God. tó fi ń ṣiyèméjì nígbà tó jẹ́ pé pẹ̀lú ọlọ́run gbogbo ní How can you doubt when he said in my father's house are many mansions if it were not so I would have told you I go to prepare a place for you. kí tó máa ṣiyèméjì nígbà tó sọ pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ńbẹ̀ ìbá bẹ́ẹ̀ èmi ìbá sọ fún ọ lọ pèsè àyè sílẹ̀ fún How can you doubt when he said it's only if you can change the day and the night you'll be able to change my veracity you'll be able to change my faithfulness in my promises. kí ló dé láti ṣiyèméjì nígbà tó sọ pé nígbàgbà tí ọ̀sán bá ń jọ́sàn tó rú ń jòrú a ò lè yí ìlérí òun padà torí pé ìlérí òun dájú títí láé. How are you comparing the power of the Almighty God with the power of a witch, the power of a demon, with the power of a magician, the power of a herbalist, the power of men, men on earth that cannot change anything? Stand on the promises of God. Kí ló dé tó ń ṣe òdiwọ̀n agbára Ọlọ́run Olódùmarè pẹ̀lú agbára oṣó pẹ̀lú agbára àjẹ́ pẹ̀lú agbára babaláwo tàbí oníṣègùn tàbí agbára ènìyàn àwọn tí wọn lè yí nǹkan kan padà nú ayé ènìyàn kí ló dé tó dúró lórí ìlérí Ọlọ́run. Why are you afraid? kí ló dé tó ń bẹ̀rù. Why are you doubting? kí ló dé tó ń ṣiyèméjì. Why are you unstable? kí ló dé tó lè dúró. Why are you looking at your feelings? kí ló dé tó ń wo ìmọ̀lára rẹ. Why are you looking at the problem? kí ló dé tó ń wo ìṣòro. Why are you thinking of backsliding? kí ló dé tó ń ronú àti padà sẹ́yìn. Why are you thinking you may not be able to move on to the end. Why are you thinking you may not get to heaven? Why are you thinking you may be an apostate? Why are you thinking that the grace of God will not be sufficient? Why are you thinking you will be tired before the end of the journey? Stand, stand, stand on the promises of God. We overcome by standing on the promises. We conquer by standing standing on the promises. We inherit the promises by standing on the promises. We become strong by standing on the promises. We have the power of God in our lives by standing on the promises. We overcome temptation by standing on the promises. We claim our healing by standing on the promises. We enjoy deliverance by standing on the promises jáǹdè nípa dídúró lórí àwọn ìlérí rẹ̀. we get sanctified by standing on the promises. à ń sọ wá di mímọ́ nípa dídúró lórí àwọn ìlérí rẹ̀. we become bold and courageous by standing on the promises. a ṣe ògboyà àti ògbójú nígbà tí a bá dúró lórí àwọn ìlérí rẹ̀. standing standing and standing on the promises of God my saviour. dúró dúró dúró lórí àwọn ìlérí olúwa. standing standing I'll keep on standing on the promises of God. dúró dúró èmi ń dúró lórí ìlérí olúwa. don't look at your dream. rẹ. Don't look at your doubt. do Don't look at your mountain. do Don't look at the wind that is blowing. jà. Don't look at the storm. do Don't listen to their criticism. wọn. Don't listen to the people finding fault with you. lọ. Don't look at the people that are belittling you. rẹ. Don't look at the people that are insulting you. Má ẹ́. Don't look at the people that are making you afraid. Má ọ. Don't look at the people that are talking impossibility impossibility impossibility all the time. Má I'm standing on the promises of God. Keep on standing. why you máa dúró. Stand in the day. Stand in the night. Stand during the storm. Stand. Stand every time and everywhere. Standing on the promises of God, you will never fail. Run into the refuge in Christ. Lay hold on eternal life. Christ is the anchor for your soul. When the devil comes, let him find you standing on the promises. When the lion is roaring, morning, let him find you standing on the promises. Nígbà tí kìnìún bá ń búra múra mò jẹ́ kó rí kó dúró lórí àwọn ìlérí. When the unbelievers are persecuting, let them find you standing on the promises. Nígbà tí àwọn aláìgbàgbọ́ bá ń ṣe inúnibíni dúró lórí àwọn ìlérí náà. When the doubters are doubting, let them find you standing on the promises. Nígbà tí àwọn oníyèméjì bá ń ṣe èméjì jẹ́ ọ nínú ìlérí ọlọ́run tó dúró. When the medical people are telling of their report and x-ray, let them find you standing on the promises. Nígbà nígbà àwọn onímọ̀ iṣẹ́ ìṣègùn òyìnbó bá ń sọ nípa àwòrán tó yà bíi pé wọ́n dúró dúró dúró lórí ìlérí Ọlọ́run. When the apostles and the false prophets and the backsliders are talking their false doctrine, let them find you standing on the promises. Nígbà tí àwọn tí wọ́n ti kúrò nínú ìgbàgbọ́ pátápátá àti àwọn akọ̀yìndà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ èké wọn rí jẹ́ pé wọ́n dúró dúró nínú ìlérí Ọlọ́run. Keep standing and stand on the promises till the end of your life. Tẹ̀síwájú láti máa dúró dúró lórí àwọn ìlérí náà títí dé òkú pé ayé rẹ